ẹ kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi tí ẹ sì ti ń wò mí ó ní ojúmọ́ tó mú wa lónìí ojúmọ́ ayọ̀ ló máa já sí fún wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba tẹrẹrẹ kárí ayé ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa a gbé apá lónìí apá wa ṣe é gbé a ní a gbé ẹsẹ̀ ẹsẹ̀ wa ṣe gbé wọn ò pàdé èmi àti ní mọ́ṣúárì wọn ò bá wa ní gbóbì Ọlọ́run tó fún wa ní àlàáfíà tí a fi rí ọjọ́ tòní òun ló yẹ ká fi ọpẹ́ fún ìbá fún Ọlọ́run yẹn o ọba tó ń ṣohun ńlá alágbàwí òde ọ̀run mímọ́ nínú ọlá kábíyèsí èmi kí ọ lónìí mo ní ẹ ṣeun fún àǹfààní tí ẹ tún fún wa tá a tún fi rí ọjọ́ tòní láyọ̀ àti àlàáfíà ojúmọ́ rẹ lẹ́tọ̀ níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera tí òun ló jẹ àwa lógún ní Orísun torí pé Orísun la gbà bẹ́ẹ̀ ni Orísun la gbà àwa kì í bá wa wọ èèrà tí kò bá lẹ́yìn nínú ní gbogbo ìgbà gbogbo ìrà tá a máa ń wọ̀ mo ní ó máa ń lẹ́yìn nínú ni bẹ́ẹ̀ dẹ̀ ti mọ̀ pé èmi Fóyèkẹ́ Inaọlájí èmi kì í dá wá sórí ètò yìí mo ní àlejò mi pàtàkì ní ìkàlẹ̀ níbi tá a ti máa sọ ọ̀rọ̀ lóríṣiríṣi nípa kíni o nípa àwọn tí olóyìnbó pè ní mizus ẹ Yorùbá sì pè ní ìgbóná àwọn mìíràn máa ń tiẹ̀ ń dá rò wọ́n á dá sọ torí pé wọ́n ní àwọn ò tiẹ̀ fẹ́ kí àwọn ò fẹ́ ìgbóná mo wá gbà ládùúrà lónìí gbogbo etí tó ń gbọ́ mi àtòjú tó ń wò mí wípé láṣẹ ọlọ́run olódùmarè ìgbéná ò ní fi ilé yín ṣe ọ̀dẹ̀dẹ̀ kò ní fi ibẹ̀ ṣe ìjókòó sí láṣẹ ọlọ́run olódùmarè tábà wá rẹni tó yẹ pé ah, ìgbóná yẹn ọwọ́ ìyẹn náà ló wà pẹ̀lú àwọn ọmọ tó ń gbé lọ́tún tó ń gbé lọ́sìn bí ẹ ṣe ń wò mí tí ẹ sì ń gbọ́ mi aláfíà pípé torí ọlọ́run ló ní lọ́dọ̀ mo ní yóò fi fún ọmọ yẹn ọmọ yẹn yóò sì ṣe kí ni o yóò gbádùn ẹ Fóyèkẹ́ Inaọlájí lórúkọ mi lẹ́ẹ̀kan sí Orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń ràn bí òwe lẹ́nìí ṣé wọn pé ká tó lọ ká tó bọ̀ a sọ nípa omi ọgbọ́n ṣùgbọ́n omi ọgbọ́n tòní tí mo fẹ́ sọ nípa rẹ̀ òun ni ìyípadà ìyípadà à ìyípadà ìyípadà ní ṣe nínú ayé àwa ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ ṣe ìyípadà tí wọ́n ní ṣé ìyípadà rere ni àbí ìyípadà burúkú àti pápá kí ló ń ṣe lọ́wọ́ gan-an báyìí báyìí tó nílò láti yí padà sí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wàhálà lásìgbò òun ló kún ọ̀nà wọn àìlówó àìlọ́lá ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ya ọ̀lẹ tó yẹ pé wọn ò mọ̀ bí wọ́n ṣe lè ṣe iṣẹ́ òòjọ́ wọn bó ṣe tọ́ àti bó ti yẹ níwọ̀n tó bá ya ọ̀lẹ ó ní láti yí padà nítorí pé níbi fífi ọwọ́ ṣiṣẹ́ lọ́tún lọ́sìn òun náà la ṣe ń kó èrè jọ òun la ṣe ń kó owó jọ bí ènìyàn kò bá lè fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ bó tilẹ̀ wù kó gbàdúrà tó bó tilẹ̀ wù kó ṣe kó hùwà kan tàbí òmíràn tó kó lè dolówó bẹ́ẹ̀ ni kò sì lè di ọlọ́lá ohun tó yẹ kí ìwọ ọ̀lẹ ṣe òun ni pé kó o yí padà kúrò nínú ìwà ọ̀lẹ tó wà yẹn kó o wá bọ́ sí kíni o kó o jẹ́ ẹni takilápá tó lè ṣiṣẹ́ fi ọwọ́ rẹ ran òwú kí o ṣiṣẹ́ kí o lè ní owó kí wọn náà kúrò ní ipò tó wà yẹn ìyípadà àdàkàdà kan nìyẹn ìwà mìíràn wà tó yẹ pé oníwà búburú òun làwọn ènìyàn ó máa kanra àwọn èèyàn ò tiẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ nítorí pé kí ni kò ní ìwà èyí tí fi ń kóni mọ́ra nínú ìkónimọ́ra yìí òun ni èrè sì wà nínú ìkónimọ́ra yìí òun ni àlàáfíà wà nínú ìkónimọ́ra yìí òun ni ìtẹ̀síwájú wà nínú ìkónimọ́ra yìí òun ni ìdàgbàsókè wà ṣùgbọ́n láti yí padà kúrò níbo kúrò nínú ipò tó wà àjàyèlékùrú kúrò nínú ẹ̀ yí padà kúrò nínú ẹ̀ ìwọ kẹ̀dẹ̀ wá jẹ́ onímẹ̀lẹ́ ni lóòótọ́ ìwọ ṣiṣẹ́ ò kì í ṣọ̀lẹ ṣùgbọ́n onímẹ̀lẹ́ pátápátápátá ni ohun tó yẹ kó o fi ọwọ́ ojú àárọ̀ ẹ kó o fi ṣe nígbà tó débi iṣẹ́ kó o máa gbé fáìlì kan fẹ́nìkan ẹ bá mi ṣe ẹ ó tiẹ̀ ti rẹ̀ mí ẹ ó tiẹ̀ ti ṣe o ní láti yí padà kúrò nínú àwọn ìwà yìí kí ọjọ́ ayé rẹ kó lè ṣe kíni kó lè ní ìtẹ̀síwájú èyí tó ní ìtumọ̀ èyí tó ní ògo èyí tó sì ní ayọ̀ kúrò níbẹ̀ nínú ìwà ìmẹ́lẹ̀ tirẹ̀ ìwọ tí wàá jẹ́ obìnrin sisi ni ẹ́ gbajúmọ̀ ló tiẹ̀ ń fi ara rẹ̀ ṣe ẹ kàtàjà lọ́sàn-án kàtàjà láàárọ̀ ó yẹ kó yẹ yín o kàtàjà lálẹ́ òun ní tiẹ̀ ọkọ̀ọ̀kan òkú kan bọ̀dọ̀ ni wo mi ò tẹ́lẹ̀ ṣe wàhálà ayé tí mo tiẹ̀ wá yìí ayé ìjẹ̀lẹ̀ ni ayé ìgbádùn ni mi ò tiẹ̀ wá ayé ìjà rárá rárá bó ṣe ń lórí ìkíní ó ń lórí ìkejì bó ṣe ń lórí ìkejì ló ń lórí ìkẹta ó ti mọ ọgbọ́n tí wọ́n fi ń mú ọkùnrin mọ́lẹ̀ yí padà nínú ẹ̀ nítorí pé ìwà yìí kò lè gbé ẹ dé ibì kankan nígbà tó bá yá ẹ ẹ wọ́n tiẹ̀ ń kọrin kan wọ́n ní òwò ara ẹ̀kọ́ wọ́n á sọ ẹ̀dà pẹ̀rẹ̀ àjàṣẹ́ nígbà tí wọ́n bá lù ẹ́ lù ẹ́ lù ẹ́ lù ẹ́ lù ẹ́ nígbà tó bá yá wọ́n á ṣe kí ni wọ́n á gbé ẹtì náà ni ṣùgbọ́n kí wọ́n tó gbé ẹtì kó tó dohun àlòpatì kí ló yẹ kó o ṣe ó yẹ kó o yí padà nínú ẹ̀ kó mọ̀ ẹ́ pé ayé mi mi ò gbọ́dọ̀ ṣe ayé yìí lò nítorí pé ayé kan ṣoṣo lèmi àti ẹ wá ayé yìí kò ṣeé wá lẹ́ẹ̀kejì láti wá ṣe àtúnṣe ibi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ipò tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí kó bẹ̀rẹ̀ sí wúra ẹ pé ṣé mò ń ṣe àṣìṣe báyìí ṣé ipò tí mo wà ìṣó dára ìyípadà ni o ìyípadà rere ló gbọ́dọ̀ bá ẹ ó wá lè jẹ́ pé ìwọ tilẹ̀ jẹ́ ọkùnrin ọmọ dúdú ọmọ pupa ọmọ funfun ọmọ àyìnrín kò sí obìnrin tí wò ó tiẹ̀ lè tọ́wò láyé tiẹ̀ ẹni ayé la máa jẹ ká tó jẹ̀yà sórí ọwọ́ tí mo wà yìí ọwọ́ tí mo wà yìí ọwọ́ kí n tọ́ wọn wò kí n kí n gbé wọn sọ pé àkókò kan bọ̀ tí mi ò ní lè ṣe mọ́ tó bá ti wà nínú ẹ̀jẹ̀ kódà kó fẹ́ yàwó kódà kó fẹ́ mẹ́rin kódà kó fẹ́ mẹ́ta kó yá ẹyọ kan náà ló fẹ́ torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ wá kúkú ṣe é ó láti yí padà àwọn ọkùnrin mìíràn tiẹ̀ ti wà tán sọ máa sọ pé àwọn míì wọn lè gun ààyè ẹlòmíràn torí pé kó ba lè má kó orí burúkú bá wọn ṣùgbọ́n ìwọ ò mọ̀ yẹn àtoríire àtorí dáadáa àti burúkú òun ni wọ́n ń kó pọ̀ ó dẹ̀ yí padà nítorí pé àìyípadà rẹ ó máa fa ìfàsẹ́yìn nínú ayé ẹ àìyípadà rẹ ó máa fa pérépé kí ìgbésí ayé ẹ kó má ṣe kíni kó má lè tẹ̀síwájú ohun tí mò ń gbìyànjú láti sọ lónìí náà ni pé kó yí padà ìwọ tilẹ̀ jẹ́ ọmọ lọ́wọ́ òbí ọmọ lọ́wọ́ bàbá ọmọ lọ́wọ́ ìyá kí wọ́n tó sọ ha báyìí kí ló ṣe o ti gbó mọ́mì lẹ́nu mọ́mì ẹjọ́ ayé ti yín nìyẹn jàre ayé ti wá ń sìn àwa ti yàtọ̀ life tá à ń gbé ṣe ń pé kọ̀ǹpútà èjì là wá wà ẹ̀ kọ̀ǹpútà èjì lẹ̀ wà lóòótọ́ ṣùgbọ́n ìwọ náà wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́ ní àkókò tí a wà yìí nítorí pé wọn kò gbọ́ ọ̀rọ̀ òbí wọn torí pé wọn ò tiẹ̀ gbọ́ ni wọ́n ti bìlíìfì pé ìyá yìí kò kàwé ọgbọ́n orí ìyá yìí kò tó tà wọn ṣùgbọ́n ṣó mọ̀ yìí pé ìyá yìí ló bí ọ nígbà tó wà ní kékeré tó tiẹ̀ lè dá ronú rárá rárá rárá òun ló ń tọ̀ ọ́ ló sọ pé bàbá ẹ̀ rìn báyìí tó fi di àkókò tí o wà yìí ó wá di oge tán ó dẹni tó ṣe é wò nítorí ìyá yẹn ti jìyà lórí ẹ bàbá yẹn ti jìyà lórí ẹ ó dẹni tó ṣe é rí ó dẹni tí wọ́n lè rí kí wọ́n fẹ́ fi ara wọn mọ̀ pé à èèyàn lélẹ́yìí ìyá yẹn ò dẹ̀ wá dá mọ́ kò sọ̀rọ̀ tí ìyá yẹn fẹ́ sọ lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ síta fún ẹ pé ọmọ mi ìwọ náà wò á kì í ṣayé báyìí báyìí láyé ṣe rí báyìí láyé ṣe rí kò sọ pé ìyá yẹn ẹnu ẹ̀ rùn ó ọ̀dọ́mọbìnrin yí padà ìwọ ọ̀dọ́mọkùnrin náà yí padà ohun tó ń mu ní gbogbo ìgbà tó ń ba ara ẹ jẹ́ ohun tó ń jẹ ní gbogbo ìgbà tó ń ba àgọ́ ara ẹ jẹ́ ó ní láti tètè yí padà kúrò nínú ẹ̀ kó ba lè má di alárùkiri nígbà tó bá tó ọjọ́ orí kan kó di pé wọ́n wọ́n gbé hospital kìíní wọ́n kọ́ wọ́n gbé dé kejì wọ́n kọ́ wọ́n gbé dé kẹta wọ́n kọ́ nítorí kí ni nítorí pé ó ti fi ohun tó ń mu ohun tó ń jẹ ó ti ṣe kí ni ó ti fi bá gbogbo ẹ̀jẹ̀ àti omi ara rẹ̀ jẹ́ ṣó dìgbà tí ó bá di àkókò yẹn gangan kí o tó yí padà ìsinsìn ni kò yí padà ìwọ tó wá jẹ́ ìyàwó ńkọ́ ìwọ náà ní láti yí padà àsìkò rí láti yí padà ó filé sílẹ̀ ó fọ̀nà sílẹ̀ bóòrò òjò kí ló ń bá kiri àsìkò láti tọ́jú àwọn ọmọ rẹ̀ ò mà ráyè fún wọn ọmọ bẹ̀rẹ̀ sí í gbóná gẹ́gẹ́ bí ohun tá a fẹ́ sọ lónìí wàhálà bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ fọmọ yẹn torí pé ọmọ yẹn kò rí ìtọ́jú tó ọmọ bẹ̀rẹ̀ sí í ní ìgbóná ó bẹ̀rẹ̀ sí í ní àìsàn ọba ó bẹ̀rẹ̀ sí í ní rọpárọ lẹ́sẹ̀ nítorí pé ìwọ ìyàwó ilé òbí ilé aya ilé ó kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ lórí àwọn ọmọ tí o bí òun ló jẹ́ kí wàhálà wá ṣẹlẹ̀ lórí àwọn ọmọ yẹn tó bẹ̀rẹ̀ sí í rù wọ́n kiri lọ́sàn-án àti lóru pé ẹgbà wọn ẹgbà wọn ọlọ́run kò fi wàhálà sínú ayé ẹ kí ló dé tí wọ́n fi fi wàhálà sínú ayé ara rẹ èyí nìyẹn o ní láti yí padà o nítorí pé ojúṣe rẹ nínú ilé ọkọ kò sí ẹ̀dá àlàyé kan tó lè bẹ́ ṣe kódà kó lọ́mọ ọ̀dọ̀ kò lè bẹ́ ṣe kó o ní ìyá sílé pé màmá mi kúkú wà lé wọn bá mi tọ́jú àwọn ọmọ ẹ kó lè dà bíi tiẹ̀ nítorí pé àsìkò tí wọ́n fi tọ́jú ẹ ní ìgbà yẹn yàtọ̀ sí ti sìn ní àkókò tí a wà yìí ẹ̀nígbà yẹn ó lè jẹ́ pé bóyá àgbo náà máa gbé fún ọmọ ṣùgbọ́n nísinsìnyí a ti rí pé oríṣiríṣi kóró ohun la máa fi tọ́jú àwọn ọmọ yìí kọ́mọdé láti ilé ìwé ká wẹ̀ fún kára ẹ̀ tutù wọ́n wá sọ pé à iṣẹ́ ni o máa lọ síbi iṣẹ́ látàárọ̀ máa dé láago mẹ́wàá máa dé láago lóòótọ́ ni tó bá yá iṣẹ́ yẹn máa dópin ọmọ tí o bí yẹn gangan ló máa wá dàbí òbí fún ìwọ tìkára rẹ á gbé e lọ sọ́sítà bí o ṣe ń gbé ọmọ yẹn lọ sọ́sítà nígbà kan á fún ẹ ní oúnjẹ jẹ bí o ṣe ń fún ọmọ yẹn ní oúnjẹ jẹ nígbà kan á daṣọ bò ẹ ní ọrùn bí wọn náà ṣe ń wọṣọ fún ọmọ yẹn ní ìgbà kan ohun tó tọ́jú báwo ló ṣe fẹ́ jèrè rẹ̀ á ìyàwó lé yí padà kúrò ní ọ̀nà yẹn ìyẹn lórí àwọn ọmọ ẹni ẹ ò jẹ́ ká wá sọ nípa tàwọn ọkọ ẹ ṣòráyè fọkọ ẹ gan dá lóhùn jàre ó kúkú ti lọ látàárọ̀ mi ò mọ nǹkan tó ṣe mi ò mọbi tó gbà mi ò mọbi tó rìn sí èwo ń tiẹ̀ ojúṣe tiẹ̀ nínú ilé ló yẹ kó o ṣe yí padà kúrò nínú gbogbo àwọn àṣà àti àwọn èdè àti àwọn ohun èyí tí wọ́n ń lò nínú ilé yẹn kó o lè fa ọkọ̀ ẹ padà wá sí ilé ohun tí mò ń sọ látàárọ̀ náà ni pé ìyípadà ṣe pàtàkì nínú ayé ẹ̀dá bó bá jẹ́ ṣe fẹ́ rí fúnra rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí kò sẹ́ni tó lè sọ pé rí báyìí 柯西西。 ìwọ gangan fúnra rẹ ló máa sọ pé báyìí ni mo ṣe fẹ́ rí mo fẹ́ hùwà tó dáa mo fẹ́ yí padà kúrò nínú gbogbo àwọn ìwà tí mo ti hù èyí tó kó wàhálà ó kó bọ́kọ ó kó bá ọmọ ó kó bá ẹ ilé náà ò lójútùú mọ́ nítorí àìsàn oríṣiríṣi ó ti ṣe kí ni ó ti wọ inú ilé Fọyẹ́kẹ́ Ináọlájí lórúkọ tèmi aboro lásán fọmọlúàbí tó bá dénú ẹ ó máa ṣe kí ni o ó máa dodidi èyí tó ti wá gbọ́ lónìí ṣe ni kó o lọ kọ́ bí o ṣe máa yí padà tí ayé rẹ máa bẹ̀rẹ̀ sí ṣe kí ni o tó máa máa bẹ̀rẹ̀ sí í gbà ọ̀tún ọ̀tún ọ̀tún ní gbogbo ìgbà tí wọn náà á lè wo òkè wá sẹ́pẹ́ ọlọ́run ẹ máa ṣe wọn torí pé ayé mi yí padà ojúmọ́ ire lẹ́tọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ o ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà ẹni tí kò bá ní ìlera kò sówó tó lè lè kò sí ohunkóhun tó lè lè àdúrà tó máa gbà ní pé kóhun ní àlàáfíà èyí ni mo ṣe máa ń sọ wípé àti ẹ̀yin àti olólùfẹ́ mi nínú ilé ọmọ aráyò ní fi àìsàn dèwà mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè bọ̀ ẹja sáré dókè lọ́hùn